واحد فصوب صوروا على نهج الرسول وصحبه لا تعبوا بالحكم لمتواضع هذه للبرية كلها إنا بغير مهند لها نستجيب وأنصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد لرهيت علما واتباعا صادقا لسنة لك الله دون تردد إني مرضت قليل جزاها قاتلا حجب الوجود عن الطريق لأرشد وانزاب لنا باجتفاء جسوره عن كل قلب خائف مسترشد عن كل قلب خائف متردد من سيدنا شبهنا ومرادنا كلا ولا ثوب لخديعتنا بكدي لا نكذب الدنيا ولا نسعى لها اللهم اقصدنا وإنك مقصد اللهم اقصدنا فنعم المقصد الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله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 وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم وكيبا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهندساتها وكل مهندسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو الله وبركاته الحمد لله ọlọ́wọ́ bá ètò ṣe pé òun náà ló tọ́lọ́wọ́n bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run méjì ó ṣẹlẹ̀ sí wọn abẹ́lọ́run ọba ọlọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run ọba kọ́lọ́run kó lu àjẹ mùsùlùmí àbẹ̀lọ́wọ́ ọba gbọ́dọ̀ kó ṣíwájú ní àlìjánná pẹ̀lú sábàbí Islam nígbà ìgbà náà orin tó lọ́wọ́ bá ṣe fún wa ó tún pọ̀ lára orin tó lọ́wọ́ ṣe fún wa òun náà ní gbọ́dọ̀ fún wa ní àlàáfíà àbẹ̀lọ́wọ́ kọ́lọ́mọ́ gba àlàáfíà kú ní ara ẹni kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́mọ́ kó ṣe fún ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yìn náà àdúgbò àtàwà yìí ọlọ́wọ́ bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ kọ́lọ́ máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè wọn yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́ kó bá ṣe sí agbègbè yìí gbogbo àwọn olùkọ́ tó kú náà láti dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọlọ́run kó gba ọpẹ́ wọn lórí àwọn orin náà gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ bá orin ọlọ́run ṣàbà ṣe orí fún ẹnì kọ̀ọ̀kan wọn náà ó dáhùn náà ń bẹ lọ́dún kọ́ lọ́dún ṣe fún wa bóṣe àṣẹ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wọn la hawla wala quwwata illa billahi aliyyil azim. ìbára wa sọ̀rọ̀ títí àná èyí tí ó pè wá lákèésí sí àyà tí ó ń bẹ nínú suratu Isra àyà twenty nine òun náà ni ìbára wa sọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ lánàá wọ́n kà fún wa á sọ̀túnmọ́ rẹ̀ fún wa olùgbé àwọn bá tẹ̀sí ní ti tòní lọ abẹ́lẹ́wọ̀n kí ọlọ́run bá kó bá aṣọ dúró náà. أعوذ بالله من الشيطان الرجيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa jẹ́ ahụ. nítorí àwọn ọba wa fi rẹpísẹ́ǹtì ìmọ̀ jẹ́ òun náà ni gẹ́gẹ́ bí ẹni tó mú ọwọ́ rẹ̀ tó wá lọ jẹ́ pé ó kà síbi ẹ̀ wọ́n wá ibi ọrùn. èyí tó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò ní láǹfààní àti lè lo ọwọ́ nípasẹ̀ pé ọwọ́ làá máa ń lò láti lè fi mú nǹkan tá a fẹ́ fi tọrẹ ẹni wá ti wá jẹ́ kí wọ́n ti ká ọwọ́ rẹ̀ síbi ọrùn tó ti wá dì mọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé irú ẹni bẹ́ẹ̀ kò ní lè tọrẹ kankan láéláé ọlọ́wọ́ ní ẹnì kọ̀ọ̀kan yín ìwọ ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ kí ọwọ́ rẹ̀ ó di nǹkan tí wọ́n ti de páńpẹ́ mọ́ ìlà olùkìkì tí wọ́n wàá dè mọ́ ibi ọrùn rẹ̀ tó jẹ́ pé ọ̀wá ní jẹ́ ẹni tí ó máa náwó síbi nǹkan tó dára tó jẹ́ tó náà tó lọ́wọ́ náà. wàlá tẹlifíṣọ̀tò ha kò lè bá sọ. ó ní lẹ́yìn wá gbà náà tó ọba tí wọ́n jẹ́ pé ọbẹ̀ náwó ọlọ́run ọba tí wọ́n ń kọ ní ẹ̀kọ́ nínáwó ọlọ́run ọba ní ọ̀gbọ́dọ̀ kẹ́ gbogbo ọwọ́ rẹ̀ sílẹ̀ ìtumọ̀ pé o gbọ́dọ̀ tẹ gbogbo ọwọ́ rẹ̀ sílẹ̀ òun náà nìkan jẹ́ pé gbogbo dúkìá rẹ̀ tó o ní ọwọ́ aṣọ kó lọ fẹ́ fi tẹ ọ lọ́wọ́ fi tọrẹ ọ gbọ́dọ̀ tẹ ọwọ́ rẹ̀ sílẹ̀ kúlálì básítì ní gbogbo títẹ tán yáyá ọ gbọ́dọ̀ tẹ sílẹ̀ náà. wàtàkùn dáná ló máa ń àfàsúrọ. kò má bàa wá lọ di màlúù máa ń kò má bàa wá lọ di ẹnì tó wípé màlúù máa ń ẹni tí wọ́n máa bú nígbà tó bá kọ ọwọ́ rẹ̀ síbi ọrùn rẹ̀ tó bẹ̀rẹ̀ sí sanwó. wà á máa jẹ́ mi òbú níwájú àwọn ènìyàn nígbà tó o jẹ́ ààbùn náà. Inna rabbaka yabsutu rizqa liman yasha. Màsúrọ̀n. ya yaqdir. Wà á dẹ̀ máa jẹ́ màsúrọ̀n ẹni tí ò lè ní lè rí nǹkan kan ṣe mọ́ tí ó kàn jókòó kalẹ̀ nígbà tó o ní kọ́ tó o bá gbogbo owó tí ń bẹ lọ́wọ́ rẹ o ilé náà tán ka tí ó jọ kó kalẹ̀ tí ò ní lè rí bùkátà gbọ́ náà. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر arísìkí ọlọ́run ọba rẹ òun náà fún ẹni tó bá wù ú òun náà dẹ̀ ni máa gán àrísìkì tí ó jẹ le kókókó tí ó fún pọ̀ mọ́ ẹni tó bá wù ú ètò eléyìí ọwọ́ ọlọ́run lọ́wọ́ torí gbọ́ pé gbogbo tóun ṣe ìpátá yẹnyẹn dáadáa ní bẹ́ẹ̀ إنه كان بعباده خبيرا بصيرا. ẹni tí ń tẹ́ yìí títún gáàsì kéré yàn lọ́wọ́ yìí tí ń ṣe ọlọ́run ọba ọba tó ṣe yí pé kọ̀bíyọ́ ni ọba tó mọ̀ dáadáa ni ìbáàdì yìí pẹ̀lú àwọn ẹrúsìn rẹ̀ ọlọ́run ọba mọ̀ wọn dáadáa bàṣírọ́nù ọlọ́run ọba tún ní bàṣírọ́nù bí ìbáàdì yìí ọba tó jẹ́ igbe ọba tó rí. àwọn ẹrú sì yẹn ọba tó ní wọn dáadáa òun àmì àwọn ẹrú sì ọmọ wọn dáadáa bẹ́ẹ̀ ọba lè tún rí àwọn ẹrú rẹ, rẹ̀ ọlọ́run ọba rí wọn dáadáa. ولا تقتلوا أولادكم خشية إملاق. kọ́síyàtà imlak lẹ́ni tẹ́ ń bẹ̀rù òsì ẹ gbọ́dọ̀ pa ọmọ yín àná ṣàlàyé fún wa pé ọmọ obìnrin àwọn lábá ló ń pa nítorí pé wọ́n ń bẹ̀rù àìdá ṣùgbọ́n lá àsìkò tá a wà yìí àwọn èèyàn ń pa ọkùnrin àtobìnrin nítorí pé wọ́n ń bẹ̀rù òsì náà. Nàánú náà rúbùkún wà ní ìyá kún. Àwọn ọlọ́run ọba narzuquhum wa iyyakum àwọn ọlọ́run ọba àwa là ń ṣètò bí wọn ti máa bẹ́yìn gangan bí àwọn ọmọ yìí ó ti máa jẹ tí wọ́n máa mu gangan náà bẹ́yìn náà ń jẹ tẹ̀ mu ọba là ń ṣètò yín ẹ má torí pé arísìkì kẹwàá jẹ́ pé ni ó wà lórí ẹ̀mí tí ẹ fi wá ẹ máa sọ pé ẹ fẹ́ máa pa àwọn ọmọ sí ọ̀run náà. ìnà kọ́sílá òǹkà anábòtò àrùn tẹ̀lé ọ́. kéèyàn máa pa ọmọ kánà kìtì à ń tẹ̀lé ọ ọ jẹ́ ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá èyí tó jẹ́ nǹkan tó tóbi orí ayé àyè náà ni à ń bá lónìí àwọn nílò ṣe pàtàkì tí a fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ olóòní àkọ́kọ́ ṣàlàyé lórí pé a máa bá àwọn yòókù lọ so wọ́n kà fún wa àtàwọn díẹ̀ nínú àwọn àyà náà sọlá. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطئا كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وعوفوا بالأعد إن الأعد كان مسهولا وعوفوا الكيل إذا كلتم وزنوا بالقسط المستكين ذلك خير أحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرها إنك لن تخرق الأرض ولن تجد كنت طولا كل ذلك كان سيئه عند ربك مكرونا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nínú ayé àtúnyọ́ pé a àná ṣùgbọ́n àìní jẹ́ pé tẹ̀síìrì rẹ̀ àti ìparí ẹ̀ a ní láti ti ṣàlàyé ní àwọn abala ibi tó kù sí ọlọ́run máa ń sọ fún wa nínú ááyà náà ọlọ́run ní wàlá tẹ̀kítọ́lù àwòlá dẹkùn mílíkì mìlák ولا تقتلوا أولادكم خشية إملاق ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó pa àwọn ọmọ yín nítorí wípé ẹ jẹ́ ẹni tó ń bẹ̀rù òṣì àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn afẹ́sìn pípa ọmọ ètò máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá àwọn máa ń pa ọmọ ní pípa ọmọ tí ó wà láyé téèyàn wà gbé ọmọ yẹn téèyàn wà gbé sínú kòtò ìṣesí àwọn alárúbáwá nìyẹn tó bá jẹ́ ọmọ obìnrin ṣùgbọ́n àwọn náà lọ́wọ́ máa ń bá wíńbì pé ọmọ ọkùnrin tí wọ́n fẹ́ pa ọmọ ọkùnrin ààyè náà ni wọ́n máa ń pa á ìtàkùn máa pa ọmọ obìnrin òun náà ni pé kọ́ṣíyàtọ̀ ààrin òun náà ni wípé wọn ò fẹ́ kó jẹ́ wípé wọn ò fẹ́ kó jẹ́ wípé àìdá kankan ṣẹlẹ̀ sí àwọn ṣùgbọ́n tí wọ́n pa ọmọkùnrin. òun náà ni nítorí arísìkì pé kò sí tí mo bẹ́ẹ̀ fi tọ́jú ẹ̀ èyí tó wá ṣẹlẹ̀ síwájú òun náà ni pé èèyàn gbé ọmọ yóò lọ rí mọ́lẹ̀ lẹ́nu tó jẹ́ pé ọmọ yẹn máa sẹ̀mí èèyàn wà gbé ẹlẹ́ẹ̀lẹ́ èèyàn wà gbèjù sí ìran ìṣesí ni ìṣesí táwọn ilé òde òní yàtọ̀ ni. táwọn wa sọ fún wa ìlú bí lẹ́gbẹ̀ẹ́ tó béèrè béèrè lánàá wọ́n ní pé ìtàn wà yìí pé Umar rọ̀díọ́lá aniu ní pé ó rí ọmọ rẹ̀ mọ́lẹ̀ ọmọ rẹ̀ wọ́n ń gbọn ìpẹ́ kúrò níbi àgbọn rẹ̀ wọ́n sọ fún wa lánàá wípé ìtàn eléyìí kò fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ torí pé gbogbo àwọn ìwé ẹ̀sìn tó fìdí múlẹ̀ ìtàn yìí ò wà níbẹ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ rọ́fídọ̀ àwọn ṣíà ọ̀dọ̀ wọn ló ti wá láti lè máa fi àìdá kan umar ó làwọn fi mú wá ọ̀rọ̀ tí ò fìdí múlẹ̀ ni ọ̀rọ̀ yẹn bó ti wá eré àwọn afá ti sọ onáni pé umar àwọn ìjókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìjọ kan ẹ̀rí ìgbà tí àwọn èèyàn jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló bá rẹ́rìn díẹ̀ ló bá tún sunkún díẹ̀ wọn á bèrè pé kí ni ń pa lẹ́rìn kí ni ń pa lẹ́kún sọ̀rọ̀ ìgbà sọ wípé ní ti ń pa àwọn lẹ́kún òun ni ọmọ àwọn tó ń rí mọ́lẹ̀ ti ń gbà nígbà tó wà nígbà jàìlíyà tó ń gbọn ìpẹ́ kúrò níbi ẹnu òun ìtí wọn ń pa àwọn lẹ́rìn náà ni pé èso làbídùn òun làwọn fi ṣe ọlọ́run àwọn tó èso làbídùn táwọn kójọ fún ara àwọn lọ́lọ́run àwọn á máa jẹ so tọ́ba tó ti tán àwọn tó ṣe ni àwọn tó máa jẹ́ díẹ̀ díẹ̀ so àwọn apá àjẹkọ yọ wáyé pé ọ̀rọ̀ yìí kò jẹ́ nǹkan tó jẹ́ wípé wà nínú náà ni pé Umaru bímọ nígbà jàhìlíyà òun ló bí ọmọ ti so ọmọ yìí ó kọdún márùn tí nàbí Umaru bó lè dé Islam. kí ló tó wá rí ọmọ ìmọ́lẹ̀ kódà ó báwo tún ní sísítà tó ń pè ní Fatima sọ kí ló tó orí òun mọ́lẹ̀ nígbà tó ń bi tó ń gbé léyè ṣe nǹkan tó ń pé ìmọ̀ ṣẹlẹ̀ nínú ìdílé àwọn Bani Udayi tó jẹ́ bani tó jẹ́ ìdílé àwọn Umar kò jẹ́ nǹkan tí máa ṣẹlẹ̀ àwọn abáàbí wọn ṣàlàyé fún wa wípé kódà Umaru ganan bi léèrè àyà wáyé ìdálẹ́mọ̀ òwú dátù sùn ìlàtì ọmọ tí wọ́n bá rí mọ́lẹ̀ nígbà tí wọ́n máa bí léèrè pé kọ́lọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ the ayi dambin kutlat ẹ̀sẹ̀ wo lọ́sẹ̀ wọ́n fi pa umar lọ́wọ́ sọ báyìí pé kẹ́yẹ́sù búnú asim ìkànnú àwọn sọ̀hábà ó ní ó wá bá níbí fàkọ́ọ̀là ó ní wà nábì ìní wà ádìtù sàmáníyà banat. Bana, ọmọ obìnrin mẹ́sàn-án olùmùtì mọlẹ so ìwáyà tó fi di múlẹ̀ nílé èyí tó jẹ́ wípé ìkan nínú àwọn tó di ẹni ọlọ́run tó di ìkan nínú àwọn sọ ábà ó wá bá ọwọ́ á ní òun ti rí ọmọbìnrin méje ọmọbìnrin mẹ́jọ mọ́lẹ̀ fílíjà ìníyà nígbà táwọn wà òṣìṣẹ́ ọlọ́run ọba ní arctic àǹkúnlẹ̀wà ìdàtí mi ní a rọ́kọ̀bà ànábì ní tó bá fẹ́ bọ́kù tí o bá fẹ́ jẹ́ igbe o fẹ́ ṣe dáadáa tó yà bá ti di mùsùlùmí gbogbo ẹ̀ṣẹ̀ náà ti ṣẹ̀ ó ti gbàdà nù ṣùgbọ́n rárá dáadáa bẹ́ẹ̀ kéèyàn ò ṣe ni pé àwọn ẹ̀ṣẹ̀ tí bá ṣẹ̀ nígbà ìjà ìníyà èèyàn lè máa ṣe sọ́dá kan torí ẹ̀ ànábì wa ni lọ́ọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú ẹyọ kọ̀ọ̀kan fún àwọn mẹ́jẹ̀ẹ̀jọ kò jẹ́ pé ọ̀bọ̀kún lọ́rùn ẹrú mẹ́jọ ẹyọ kọ̀ọ̀kan wà wà fún ìkọ̀ọ̀kan wọn. wọ́n ní ìwọ ànábì ìní sọ ibù ìbìlì èmi ò rẹ́rú o ṣùgbọ́n ràkúnmí tó pọ̀ ni mo ní ànábì wa ní ahadi ìṣèta máa fi ràkúnmí yẹn tọrẹ àǹkúlì wa ìdàtí mi ní una búdìnàtàn ràkúnmí ńlá kọ̀ọ̀kan oníkóńtò ẹ fáwọn èèyàn kó wá jẹ́ ràkúnmí mẹ́jọ kó fi dípò ọmọ yẹn àdìsí tó lọ́láfíà ni ó wà ní sìlẹ̀ tó sọ ìyá ṣé ọba ní àtàwọn ibòmíì táwọn afáàlẹ̀ sọ fún wa pé àdìsí tí ó lọ́láfíà ni wọ́n wá ní umaru gangan ló gba àdìsí wa olóògbọ̀rọ̀ yìí wá tàbí umaru gangan náà bá jẹ́ ẹni tó ṣe pé ó rí ọmọ rẹ̀ mọ́lẹ̀ ní irú ọ̀rọ̀ tó gbà wáyìí òun náà sọ wíwẹ̀ fún wa wípé òun gangan náà òun lẹ́tọ̀ọ́ pé kó wọ́n bọ́kú lọ́rùn ẹrú kan tàbí kó wọ́n mú odidi ràkúnmí kan kó wọ́n fi dípò nǹkan tí òun ṣe. síbi eléyìí àwọn afọ àjẹkọ yẹ wá pé ẹ̀rí tó fìdí múlẹ̀ pé ìkànnì àwọn sọ̀hánà ó kọ rẹ̀ ní bùnà àṣù òun nìkan lọ́jẹ́ ẹ̀rí tó ṣe wípé ó rí ọmọ mọ́lẹ̀ tó sì wà bá nàbí tó sọ fún nàbí yìí àwọn yòókù àmọ́ ọ̀rọ̀ nípa wọn eléwàá sì ṣàlàyé fún wa wípé àwọn tó ń jẹ́ àwọn lárúbáwá síwájú kí islam tó dé wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n á máa rí ọmọbìnrin mọ́lẹ̀ nítorí àìjà wọ́n sì máa pa ọmọkùnrin wọ́n máa rìn wọn mọ́lẹ̀ láàyè nítorí pé òṣì àìrí jẹ àìrí mu ṣùgbọ́n àwa níbí bẹ́ẹ̀ báwọn afá ti pín ọ̀nà tí a máa ń gbà pa ọmọ níbí yìí ti yàtọ̀ sí ọ̀nà tí wọ́n ń gbà pa ọmọ nígbà ọ̀nà ń gbà pa ọmọ ọ̀nà márùn ni bí àwọn afa gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbí yìí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé lọ́dọ̀ àwọn tí wọ́n wà lórí ayé lónìí so wọ́n ní nǹkan tó jẹ́ wípé gbé nǹkan lọ sọ́dọ̀ tí ó jẹ́ pé oní ó máa mú nǹkan ọkùnrin lọ sọ́dọ̀ obìnrin èèyàn lè lọ bá wọn tí wọ́n sọ operation wọ́n kàn bá yàn gé kó bẹ̀ ni wọ́n máa ń pè ní vasectomy lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń gé so tí wọ́n bá ti lè mú kúrò bẹ́ẹ̀ wọ́n ti gbà yí pé èèyàn ò lè bí mama irú ẹ̀ náà wọ́n yí lọ sọ́dọ̀ obìnrin kí ló lè gbé kinní yẹn lọ sọ́dọ̀ obìnrin tí ó fi jẹ́ ẹni tí yóò fi lè lóyún wọ́n wà gé kó bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ tí àwọn èèyàn ṣe nìyí láti lè pa ọmọ ìdíyà si náà èèyàn pa ọmọ ni gbogbo àwọn apá àpáta yányán òun ni wọ́n panupọ wípé kò kan tí ò ni kéèyàn ẹ ń bá dánrú ẹni tó ṣe ẹni tó bá lọ dánrú eléyìí wò tó jẹ́ wípé ó lọ gé nǹkan tó jẹ́ wípé òun lọ́lọ́run ọba gbé síbẹ̀ tọ́lọ́run ọba ṣe fún un tí ó máa jẹ́ pé òun ló máa lè jẹ́ kí ó lè bímọ irú eléyìí nǹkan tẹ́niyẹn ṣe nǹkan tí ò dáa ni gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ wọ́n jẹ́ kó lè wá wípé. irú ẹni yìí nǹkan tó lọ bàjẹ́ lára rẹ̀ yìí ó ba nǹkan jẹ́ lára rẹ̀ ìtìláàfù nìyẹn ni mo ní ọwọ́ mi ẹ̀jẹ̀ mi ló dànù bẹ́ẹ̀ bá dẹ́rù ẹ̀ wò ló jí àwọn àjọ ọlọ́run kò níwọ̀ ló ní oníkadà ọmọ àwọn èèyàn ń ṣe orílẹ̀ ayé lónìí yóò lọ ta kó tó di pé ẹ lè ṣerú ẹ ọgbọ́dọ̀ jẹ́ ló ṣe gbé àwọn tí wọ́n jẹ́ dókítà òfin lọ́kàn balẹ̀ yóò dẹ̀ ní reason tó wà tangible ó lè lọ́ mẹ́rin gbọ́n bẹ́ẹ̀ rí owó wọ́n lè lọ́ wọn ta kídì nìkan wọ́n wá níye báyìí ni wọ́n ń tà ọwọ́ lọ gbé lẹ́rẹ̀ ìgbé kí wọ́n yọ kídì ní òfin fẹ́ nìkan tó gbọ́n wọlé bá rí thirty million so irú ẹni bẹ́ẹ̀ yóò jí àwọn àjọ ọlọ́run tí ó sì méjì bẹ́ẹ̀ tùmọ̀ very very important sí nínú ẹbí rẹ̀ ló ní ìdírú nǹkan báyìí kò ní gbogbo ọgbọ́n tàbàrò àti lọ́gbọ́n jẹ́ so ọgbọ́n pílẹ̀ ní tìtorí tọ́lọ́hún wọ́n tún wá ṣe tẹ́sì fóònù náà wípé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí ọgbọ́dọ̀ ní more than ninety percent pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí kò ní pé ó ṣe so látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ al-itlaf òun ló ṣe ọba nǹkan tọ́lọ́wọ́n bá ṣe fún un tí ń sàǹfààní gidi lára rẹ̀ ó bàjẹ́ lẹ́yìn wá náà ó ṣe kò fọ̀rọ̀ ọ̀hún ó sa ìmoore sọlọ́hún ọlọ́run ọba sóore fún ọwọ́ á ní ọwọ́ fìlú ọlọ́run ọba ọwọ́ á sa so káwọn ọmọ jẹ báyìí kò bá jẹ pé àti bímọ ni o pé ọmọ tí mo bí ọmọ tí tó mẹ́wàá bímọ má àwọn afáàlẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ẹ̀wò èèyàn gbọ́dọ̀ dẹrú ẹ̀ wò láéláé kó ẹgbẹ́ nǹkan tí ọ̀wà lọ ṣe nìyẹn tí ó sọ pé wọn ò ní fi bí mama tó bá dẹrú ẹ̀ wò ìyá ńlá ni ó jẹ tó bá ti jẹ́ òfin ìdàkẹ́ àmọ́ so nǹkan àkọ́kọ́ lélẹ́yìí bẹ́ẹ̀ náà làwọn afá sọ wípé lára nǹkan yẹn náà ni pé tí wọ́n bá lè yọ pé oògùn yìí ẹ ń bá ti lo oògùn yìí kó kàn lómi kò bá jẹ́ pé ẹ̀kan ó lómi o kò bá jẹ́ pé ìgbà púpọ̀ ni ó lò pé tó bá ti lè lò ó kò ní padà lè bímọ mọ́láyé tẹ́gbẹ́ á fún ní àtàkìmú abadí ìmọ̀lẹ̀ bímọ títí ayérayé lágbẹ́ ló bá máa ṣe fún èèyàn gbọ́dọ̀ dánwò tọ́ba yẹ lọ lọ dánwò yóò jí àwọn àjọ ọlọ́run nǹkan àkọ́kọ́ tí àwọn àfa àṣàlàyé fún wa nìyẹn a gbọ́dọ̀ sọ pé a fẹ́ bímọ kò gbọ́dọ̀ wá náà nìyẹn kó ló ń fẹ́ fẹ́yàwó pẹ̀tọ́ wọn fẹ́ bímọ yóò jí àwọn àjùmọ̀ lọ ibù kò má ṣe vasectomy ibù kò má kò má lo oògùn dá sọ́rọ̀ ẹ̀gbọ́n yẹn kò bá wọn sínú àníyàn rẹ pé mi ò fẹ́ bímọ tó bí àìfẹ́ bímọ tó wà ní àníyàn rẹ yẹn ó ti takọ̀ ọlọ́run ó takọ̀ ọlọ́run èèyàn ò sì gbọ́dọ̀ takọ̀ ọlọ́run ọlọ́run ọba ọlọ́run ọba máa fi proud. tẹ́ bá wọ àyà tá a kà níbẹ̀rẹ̀ àyà yìí gbàdúrà máa ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́run ọba ní tó bá yá àlìkárọ́tù ọlọ́run ní ẹ padà wá borí àwọn èèyàn tí wọ́n ń jà. ọlọ́run wa tàbí ọlọ́run wa sọ pé kí ni màá ṣe fún yín. àmọ̀dájú náà kò bọ́múra lè wà ní. ọlọ́run ni wa àmùdàdì náà kùn màá wá jẹ́ kẹ́ ẹ pọ̀ sí bí àmúwáàlì ẹ pọ̀ lówó wà bàní. ọlọ́run ẹ pọ̀ lọ́mọ proud ọlọ́run bá lórí ayé ni pé òun fẹ́ kí ilé ayé yìí rọ̀ kéèyàn fẹ́ bẹ̀ ẹ̀yìn ọgbọ́n ọ̀sán kò bẹ́ẹ̀ lo matosian theory kó má gbèrú ẹ̀ wọnú ọ̀rọ̀ ọlọ́run ọba tí ó sọ wípé àwọn ènìyàn oúnjẹ dá ń ṣe sọ wípé ọ̀nà tí oúnjẹ dá ń ṣe sọ pé arithmetical kìíní lọ oúnjẹ dá ń ní so àwọn ẹ̀jẹ̀ wọn wálé ayé àwọn wà geometrical so irú kan láàbò gbọ́dọ̀ wà nínú ẹ̀mí wa pé. Eh, oúnjẹ ọ̀pọ̀ sí èèyàn wa ń pọ̀ sí tó bá padà wá yá wípé ni padà parí ayé rẹ̀ ní jẹ́bẹ̀ ìtọ́lọ́wọ́n ọba ṣe sí ní ayé àwa la àmúlò fúnra wa ọba bíi táàmù jẹ táàmù mu táàmù ná táàmù lò ọlọ́wọ́n ọba ti pèsè sí ní ayé àwa gangan fún ara wa àwa là ń jọ́ta fún ara wa táàmù là ń fún ara wa àwọn bàbá wa ṣáájú lọ bímọ tó pọ̀ so nǹkan bí dòdò kan aráyé là ń náwó sí ìdí ọ̀kan aráyé à ń náwó sí so tá à ń dá ọmọ ara wa lórí ẹ̀ so ló fi jẹ́ pé àwọn tó lówó lọ́gàn ni ò fẹ́ bímọ àwọn fẹ́ gbọ́n ọ̀bà lówó lọ́gàn àwọn náà fẹ́ bímọ so látara bẹ́ẹ̀ olóbi jẹ́ pé a gbọ́dọ̀ nínú èrò bẹ́ẹ̀ nínú ẹ̀mí wa láéláé ọlọ́run bá máa fi pray ọlọ́run ni wá àmùdàdì náà kùn bí àmùwálé wàbàlẹ̀ ọlọ́run ni màá kún yín lọ́wọ́ pẹ̀lú owó àtọ́nu nínú sọ́ọ̀tì nù ọ̀rọ̀ ni yursili aleikum samaa midirọ́rọ́ wàyùmùdídìkún bẹ̀rẹ̀ àmọ́wá àgbàdìwà ọlọ́run ọba ní tẹ́ ẹ bá lè wá foríjì sọ́dọ̀ mi ọlọ́run ọba má gbà foríjì yìí màá wá sẹ́ǹdì sẹ́mọ̀ sí i tí ó máa rọ̀jò ilẹ̀ ẹlẹ́yìn kan máa wù jáde oríṣiríṣi tá jẹ tá a inú ẹlẹ́rọ wà ilẹ̀ ẹlẹ́dẹ̀ pọ̀ a tán láyé láti òbí tán mo dá jẹ ibẹ̀ ni ó ti máa wù jáde ibà máa ná ó wà ní ilẹ̀ ẹlẹ́bi ilẹ̀ ẹlẹ́bi lè jẹ́ asálẹ̀ tí wọ́n bá lọ tún sálẹ̀ rẹ̀ wọ́n tún bá nǹkan mímu wọ́n lè bá gold wọ́n lè bá epo wọ́n lè bá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí ó tún wúlò fún wọn. nítorí àwọn mìíràn ọlọ́ni màá kún yín lọ́wọ́ pẹ̀lú dúkìá màá kún yín lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ tẹ́tù bí ọmọ ọlọ́wọ́ bó lè má fi yan gàn pé ẹ bí ọmọ ọlọ́wọ́ èèyàn gbọ́dọ̀ nírú àníyàn bẹ́ẹ̀ láéláé òṣìṣẹ́ ọlọ́run bá ní pé fàyín ní mo ká sínú bí kùn ìyàwó mọ́lìkì yá àmà èmi gan gbọ́dọ̀ bí yín àrà fẹ́ pọ̀ ká ń pọ̀ láyé èèyàn ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan bá gbé òfin kalẹ̀ pé ẹnìyàn kan gbọ́dọ̀ bímọ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe láwọn ìlú kan gbogbo àdógbò ní ẹ̀ka lẹ̀ gbogbo ẹ̀ ló jí àwọn àjọ ọlọ́run kẹ́nìkan gbé mi kẹ́nìkan gbé mi kalẹ̀ pé ẹnìkan fún àwọn bímọ ju méjì méjì lọ gbogbo àdógbò ní ẹ̀ka lẹ̀ ló jí àwọn àjọ ọlọ́run tí ó ṣe lè jìnlẹ̀ kó ni wọ́n ti pọ̀ jù ilẹ̀ náà àtọ́ wọn lò nílẹ̀ tó wọn lò láéláé congestion ò ní ṣẹlẹ̀ láéláé fún rẹ̀ kò ṣeé ṣe ṣùgbọ́n nǹkan tó kàn wá tá à ń dá sí òní lórílẹ̀ ayé gbogbo dá àwọn àdúgbò náà sọ ẹni tí wọ́n ní ọrọ̀ wọ́n ní gbogbo ẹ̀ wọ́n tún wá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bí mojú méjì méjì lọ tó ní wọ́n ti lọ́rọ̀ tó gbogbo ló jẹ́ àwọn àjọ ọlọ́run ó gúrùpù ni o ó odidi state ni ó jẹ́ country ó jẹ́ individual ni o tọ́lọ́bìnrin láníyàn wípé òun ò ní máa jẹ́ ẹni tí ó bímọ yóò jẹ́ àwọn àjọ ọlọ́run ènìyàn ẹlẹ́ẹ̀kejì èèyàn gbọ́dọ̀ sọ pé ìyá ọmọ tí mo fẹ́ bí ni tí má sì ti bí mi ò ní bí jù bẹ́ẹ̀ lọ tó o bá sọ bẹ́ẹ̀ o jí àwọn àjọ ọlọ́run ilé ìbàdàn bí tán ọlọ́run ogun ní o ọlọ́sẹ̀ gángan ní o pé kọ́ má bàa lè bí mọ́mọ́ tó o bá fi lè tako pé ọ̀fẹ́ bí mọ́mọ́ o ti tako aslu nínú ẹ̀sìn Islam pé ìbí mọ́mọ́ o ti tako aslu nínú ẹ̀sìn Islam ẹ̀sàkó obìnrin nìkan òun ló lè jẹ́ wípé dọ̀rúrọ̀ lè sọ pé kí wọ́n sọ pé kó má bí màmá tí dọ̀rúrọ̀ bá fi lè wá tí ó sọ pé kó má bí màmá òun náà ni àwọn dókítà tí wọ́n jẹ́ dókítà mùsùlùmí wọ́n ní ah ọ̀rẹ́ bí màmá torí pé kí ni o ó léwu fún ìsẹ̀mí rẹ̀ Islam fi kí ni o ó fi jẹ́ lé múlẹ̀ ọ̀pọ̀ kan yóò wọlé bí màmá òun lè fẹ́ yàwó máa. Ah, ètò ìdìbò ẹ̀ ti so wọ́n ní kí ló dé ẹ̀dẹ́gbẹ́ ọmọ kí ló wọ́n fi pọ́n ah, owó lè wọ́n fi tọ́jú wọn eléyìí orí dàgbà ọlọ́ náà rìn àdì sí kùn wá ìyá kù ọlọ́run ti ń ṣèjì àti fífún àyàn bọ́lọ̀ dákọ́ àìlówó lọ kó ìnáwó òfin bímọ yóò jí àwọn àjọ náà ọ̀rọ̀ ọ̀dàrúkọ pé òòlówó lọ ló fi bímọ àwọn afá gbá yìí pé ó jí àwọn àjọ náà tí ò sí ìdíjìlẹ̀ tó gbọ́ ọlọ́run ọba ní pèsè àjẹ àmù ìjọba bẹ fún ọ ní pé lọ ọmọ ewó náà tó máa gbàjẹ tó máa gbà mú pé ní ọmọ mẹ́wàá kọ́ ọ máa lọ jẹ́ pé n ń lọ ṣe ọkàn ń lọ ó lọ ó ń pé ìgbẹ́ ẹran olùkó kó síbo ni ọlọ́ọ̀bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ yóò sì máa tó ọ jẹ yóò máa tó ọ kágbọ́n lọ lọ kó ìgbẹ́ ẹran jẹ́ máa bá ń kó láti fi síbi ọlọ́run sì jẹ́ kówó tó máa rí bẹ́ẹ̀ yóò sì tó yóò sì sẹ̀kù ọlọ́run tó wá yẹn ẹni tó bá kó gbẹ̀rẹ̀ yóò tún yẹ tí ó sèmi tilẹ̀ lọ́wọ́ wọn sọ pé ah èmi iṣẹ́ ìwọ bẹ́ẹ̀ ṣe ah iṣẹ́ gínígíní ni mi ti iṣẹ́ láti fi jẹ́ yìí so ọ̀rọ̀ pé mo máa bímọ nǹkan lélẹ́ rárá so ilé bímọ má láéláé ó jẹ àwọn àjọ lọ́wọ́ so gbogbo òní tí wọ́n gbé sórí ẹnì kọ̀ọ̀kan wa lórílẹ̀ ayé lónìí a gbọ́dọ̀ gbé kó bẹ ẹ̀sìn òmùrú rí bẹ́ẹ̀ wá owó máa ṣiṣẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bàbá ní kó máa ṣe ọmọ bẹ̀rẹ̀ òun lè lórí bó bá ti ń ọmọ ẹ̀kọ́ kan ló bá sìkì wá ní àìsìkì yẹn tó sí ọmọ ló bá wá èdè ọmọ ọkọ àìsìkì tó pọ̀ wádé látọ̀run ìwọ ni wọn kọ́ kọ́lé lọ́dún gbọ́dọ̀ ọ tọ́lọ́ bá wọn fún yẹn fi ṣe àwọn nǹkan láyé àìmọ̀kankan tẹ́sì bá yẹ̀yàn dáadáa títa wa kúlù bá wa èyàn ò borí gbogbo nǹkan pátá yanyan tó o dẹ̀ máa ń tó ń ṣe èyàn ò borí gbogbo ẹ̀ tó dàtàrà bẹ́ẹ̀ ìpele àkọ́kọ́ tí o gbọ́dọ̀ sí lẹ́nu èèyàn òun náà ni pé mi ì fẹ́ bímọ rárá ọ̀ mo ti bímọ mi ì bímọ sí mọ́ kọ́ bọ́dọ̀ sí lọ́dọ̀ ọkùnrin kọ̀ ọ̀rọ̀ síbẹ̀ pé mo ti bímọ mi bímọ sí mọ́ àwọn dájú àwọn sọ̀rọ̀ bá abúlé Mas'ud kọlọ kó bá yọnu sí i oyin tọ́lá máa sọ fún pé ó kú ọ̀la tó òun òun tó fẹ́ yà wọlé ni náà tọ́lá máa sọ fún pé kí ni ó kú ọ̀la tó bá kàlẹ́ mọ̀ pé ó yọ ọlọ́run pé ọ̀la ló kú tó òun kú òun tó fẹ́ yà wọlé hmm? ni kọ́nà àwọn tó ń yà sọ àbàlẹ̀ sọlá tara pé kí ni ọlá tara ti tóbi ọlọ́run ọlọ́run máa ń fẹ́ yà wọ́n tó ń sọ náà ọlọ́run ti sáà ń sìnkì ọmọ yóò bí ma yóò tún kú pé ọlọ́run tún kú dọ́là bá lóun nífẹ̀ẹ́ sí òun tún fi kú lórílẹ̀ ṣùgbọ́n lónìí àwọn yẹn ti àwọn yẹn wọ́n ti zero mind àwọn èèyàn wọ́n wá gbé ilé ayé yẹn wọ́n gbé sókè kó tó lè wọ́n á ní pé kó tó lè achieve yóò dẹ́gbà lé bí achievement yẹn ọwọ́ wọn ló wà owó da lọ́wọ́ kéṣe wọn lọ́nà wà ní ẹ̀ríkà wọn gbà pé achievement yẹn gẹ́gẹ́ báyìí ọ̀rọ̀ lọ́wọ́ kẹgbẹ́ ọlọ́wọ́ bá gbẹ lómi rẹ pé kò ní bí kankan ọlọ́wọ́ ní fún tó bóyá ọlọ́wọ́ ní òfin gbogbo dókítà ayé yìí ni ó lọ bá ọlọ́wọ́ ló wò fún yóò àmọ́ bẹ́ẹ̀ nìkan tọ́jú ọmọ tiẹ̀ ni yóò wọ bẹ́ẹ̀ nìkan tọ́jú ẹ bọ́lá ṣe bẹ́ẹ̀ ọwọ́ máa bá yàn tọ́jú ọmọ ní tiẹ̀ kò ní bímọ ètò ọlọ́run ni kì í ṣètò ẹnì kankan sọ́dọ̀ gbọ́dọ̀ máa máa fi fílọ́sọ́fì ilé ayé ká máa fi di sáyẹ̀nsì ọlọ́run ká máa fi di ilé ayé wàhálà ni ó máa kó báyàn kò ní kó kankan báyàn ju wàhálà lọ gbogbo àwọn olówó lọ tí wọn obìnrin wọn bí méjì wọn yìí àwọn ọmọ àwọn náà gbádùn àwọn náà gbádùn ẹni ọgbọ́n ni wọn gbádùn ṣùgbọ́n ẹni wọn bí wọn tó pọ̀ ìdùnnú ni fún un ọlọ́run sì máa bá tọ́jú wọn lóògbà lóògbà ti decide tẹ́lẹ̀ ẹ̀ ti dùn nítorí sábà ń bì nígbà àwọn èèyàn ò decide láti tọ́jú ọmọ wọn kàn bímọ ni tó bẹ́sì òye wọn. ìyẹ̀rọ yẹn tó wá rí ìbímọ sí nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn kórìíra táwọn èèyàn ń lo opportunity yẹn pé ẹrẹ́ lè ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ó bímọ kò tọ́. ìyẹ̀rọ yẹn lò opportunity láti lè máa fi ba nǹkan jẹ́ torí pé ìgbà tó wá rí tó bẹ́sì òye àwọn èèyàn ọ àwọn tó ń jẹ́ àwọn ẹ̀yà míì tó yàtọ̀ sí ẹ̀yà Yorùbá làwọn àwọn Haúsá ó lè máa kiri ìmúmú ìmúmú lásán ó sì níyàwó lé onígbogbo ẹ̀lẹ́ yóò tọ́jú wọn yóò bí wọn yóò sì gbogbo ẹ̀ yóò mọ̀ sí gbèsè ayé ẹ̀. so àdúgbò wọ́tà àwọn tó dá wọ́tà mẹ́lọ lọ́wọ́ wọn ẹlẹ́bí ní àwọn méjì nu wọn ó bímọ ó ní gbogbo ẹ̀ ó sì gbèsè ayé ẹ̀ ló ń tiẹ̀ nìyẹn tí ó sì ọjọ́ tí ó sì wà lọ́bẹ̀ ó lọ́ bó ní iṣẹ́ tó ń ṣe òun lọ kó ó ń dààmú wàhálà lórí wọn ó dẹ̀ sí náà rí tọ́jú àwọn wọn láti sórí rẹ̀ látara bẹ́ẹ̀ ká má dara wa láàmú nípa wípé káwọn máa decide iye ọmọ tí mo fẹ́ bí ni lọ́dọ̀ obìnrin obìnrin ọgbọ́dọ̀ dẹ́wò iye ọmọ tí mo fẹ́ bí ni àìbàdàn bá tó sọ fún wípé o ò lè bí mọ́mọ́ wípé dúró báyìí dókítà ni ọ̀rọ̀ máa bá dókítà gidi ni o gbé dókítà mi o ti orí ẹ̀ tiẹ̀ náà ti o ti gbalẹ̀ torí pé kí ni o torí pé àwọn àlámọ̀ ìjọ wà lórí ayé lónìí o ti jẹ́ kó rí tiẹ̀ náà gbalẹ̀ tó ìdọ́kà ni o ti yí lórí kọ̀ owó gàdọ́ wà ní ẹ̀sìn máa ń pa ara àwọn afáàbù sọ wípé ẹ̀ẹ́dì dókítà rẹ pé ó gbẹ́sìn ọlọ́run ọ̀bà òun lẹ́ so yọ wà yọ o ti nǹkan tí wọ́n máa inú so bí wọ́n ti wo wọn pé o ti o ti di nǹkan pé ẹ̀kọ́ ti sí i ewé fi múlẹ̀ so nǹkan àkọ́kọ́ òun nìyẹn ká má jẹ ẹ̀tọ́ jẹ pé ara àbí màmá àbí sọ pé a fi tètè a fi gbèdéke a fi lé ọmọ wa lẹ́yìn ìgbà náà ẹlẹ́kejì òun náà ní gbé nígbà tí ọkọ tí wọ́n bá ti jọ wà àwọn méjèèjì wọ́n wá lè wò wípé àwọn fẹ́ wò pé táwọn bá fẹ́ máa lájọṣepọ̀ yóò dọ́mà ó wà lẹ́mí àwọn báwọn fẹ́ bímọ ṣùgbọ́n àwọn ò tí ì fẹ́ bímọ ní ìsìn ẹ̀sìn sọ fún wa wípé tí a bá ní òun ó bímọ òun ò fi gbèdéke lọ́mọ ọ̀hún ṣùgbọ́n òun ò tí ì fẹ́ bímọ ní ìsìn aláwọ̀kọ́ àwọn afọ àkọ́kọ́ sọ wípé ìjọba ṣe yẹ kìláfúlẹ̀ àwùlà kìláfúlẹ̀ àwùlà wọn ní nǹkan tó ń ṣe o ó jẹ́ ìtọ́ dá wà ńlẹ̀ẹ̀lẹ̀ tó dáa jù bẹ́ẹ̀ lọ wà ńlẹ̀ẹ̀lẹ̀ ọwọ́ á ṣe nǹkan tó gbé kí ni o tó tako nǹkan tó dáa jù so ebi sinmi ọ dàgbọ́ kí ni o nǹkan ìyẹn ní pẹ̀lú kí ni o kìláfúlẹ̀ àwùlà lápẹ̀jú káfíńmù nǹkan tó ń pè ní kìláfùlà àwòlá onímọ̀tẹ̀ yíwa dáadáa owó sábà mẹ́sẹ̀ dání kò ní mú ẹsẹ̀ dání láti gbé ní kìláfùlà àwòlá ó ní nǹkan tó wà áfúdọ́lù ó lè yẹn ó ṣe yẹn èyàn kí zúrì tán ẹ fi hàn yẹn náfìlà méjì ẹ̀wọ̀n yẹn náfìlà méjì lẹ́yìn rẹ̀ àbẹ́ ẹ fi hàn yẹn náfìlà mẹ́rin yẹn náfìlà mẹ́rin lẹ́yìn rẹ̀ níbẹ̀ yẹn ṣe yẹn wọ́n á ní pé kí ni o kìláfùlẹ̀ kẹ́nà kí ni o ó wọ́n wò wípé ọ̀nà tó ní aláwọ̀kọ́ nìyẹn ìláfùlẹ̀ àwọn làálù ṣe ẹ̀ṣẹ̀ lè padà wá dé o ẹ̀ṣẹ̀ ó lè padà dé o ìláfùlẹ̀ àwọn lá òun ló ṣe nípìlẹ̀ torí wípé nípìlẹ̀ ni wípé àbọ̀ akáyà kùránì tó sọ fún wa pé èèyàn gbọ́dọ̀ sọ wípé òun òun fẹ́ dínà fún òun ní bímọ ṣùgbọ́n lè sọ fún òun ò bímọ ọkàn ní pé mo fẹ́ fi kí o gbèdéke sí kàlẹ́bí sọ pé ẹ̀jẹ̀ àṣẹ akidu nìkan torí pé àwọn skul a máa dọ́gbọ́n sí ṣùgbọ́n á padà bí wọn kákan ní fi ṣe nǹkan tá a fẹ́ ṣe dúró tán yìí ẹ̀jẹ̀ sọ pé a ọmọ dábí nìsín so àyìn láti ṣe sùúrù díẹ̀ so fún pé pàtẹ́ bíbí ọdún mẹ́ta ọdún mẹ́rin ká tó bí mi ọmọ tá a bí nìsín a ní láti ṣe sùúrù díẹ̀ ká ní ọdún mẹ́ta àbí mẹ́rin kó ló di pé a ti ṣe kí ni o a bí mi so nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe yẹn náà nǹkan tá a máa pè ní kí ni o ìlàfulẹ̀ àwòlà wọn ò ní kọ́kọ́ jẹ́ ìdánwò lè jẹ́ kí wọ́n jẹ́ ni kí ni wọ́n wà mú wọn tí wọ́n fi jẹ́ nǹkan ló lè mú wọn jẹ́ nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ òun ni kọjá pé nǹkan tí wọ́n ṣe yẹn wọ́n wò ó pé ìrònú àrísìkì ni wọ́n ń rò tábí ẹgbẹ́ ìrònú àrísìkì ni wọ́n ń rò wọ́n jẹ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run kò sówó ọmọ pé mi tí nìṣẹ́ lọ́wọ́ tábánikà bímọ ẹlẹ́lẹ́ nísìnyí <laughs> kí lóore ní bọ́wọ́ tóbi ìrònú àrísìkì dágbà ìrònú àrísìkì lọ́ba rò ló àwọn àjọ ọlọ́run ẹlẹ́sẹ̀ ni ó máa jẹ tí ó sì méjì náà tọ́lọ́gbọ́n sọ bíi pé olùtapáyà yìí náà nà ní sùkù wá ìyá dọ̀bọ́n wọn ni pé ọlọ́run ò lè ṣe jẹ́ àti mú fún wọn. ọlọ́run dẹ̀ pèsè sẹ́tò ò lè ṣe pọ̀ ó dàbí bá lọ bá wọn yẹn pé ẹ fún mi láàyè kan kí n máa dá oko wà láwọn fún ọ tọ́ máa dá oko ibi tó máa dá tó ti máa dá kó tó ti máa yá wọn oúnjẹ fún àwọn èèyàn yẹn ó wà táwọn yóò fún ọ lórí láàyè kò sí bí ẹ máa náà wọ́n ṣe ìṣègùn ni wọ́n àwọn tí ò ní ṣe gan wọ́n bọ́ sí ojú títì gan wọ́n ní gíláàsì mọ́tò wọ́n tún gbowó àwọn èèyàn so kílódé iṣẹ́ pọ̀ lórí ayé so látara bẹ́ẹ̀ òun náà ní gbé o nǹkan àkọ́kọ́ nìyẹn tó o bá fi lè jẹ́ igbe nítorí ẹ̀rí igbe nítorí igbe á jẹ á mu òun ló fi dẹ́rù àlámọ̀rin yẹn wò ẹlẹ́sẹ̀ náà wájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe nítorí tẹ̀kílíìdì tó o ṣe nítorí pé kí ni ọ tẹ̀kílíìdì kí wọ́n pè tẹ̀kílíìdì òun yìí pé mo kọ́ sí àwọn èèyàn kan àwọn òyìnbó sọ fún wa pé agbọ́dọ̀ space ọmọ so agbọ́dọ̀ ṣe kíní kan tó wá bí kọ́ sí èèyàn kan tọ́lá ìkọ́sí lọ́lọ́ kọ́sí tí èyí ṣe wí pé ìtọ́ owó ìtọ́ gbọ́dọ̀ wò lówó o ní rízì kankan tó wà tangible ìkọ́sí lọ́lọ́ kọ́sí lówó rízì wà tangible ní pé ìnira kó má bàa mú ìyàwó ìdáadáa tó yẹ lówó bẹ́ẹ̀ tẹ́lifíà lówó pé ká ọmọ yìí yìí mo fẹ́ yẹ pé kó kó fún lọ́yàn kó pé ká tọ́jú ẹ̀ kó hàn ogún òtí ẹ̀ kó wà òkè kó lè gbé kíni kó kára ká mọ̀ pé òun náà ti ó ṣe dáadáa tó hàn kóbìnrin náà kó lálàáfíà pẹ̀lú ẹ̀ kó yẹ pé ara yóò ti gbókun dáadáa gbogbo yóò ti pé dáadáa àwọn èèyàn tó lérò nìyẹn tó àdó sí yìí èèyàn máa jẹ́rìí sẹ́wọ̀n jọ lọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí tẹ́lẹ̀ nítorí ọ̀nìyẹn torí àdìsí kìíní wọn náà parí fún ẹ̀ kò sówó dáná ni gàrí ti gbówó lérí fúdù ti wọ́n kíní kan ti wọ́n gbogbo jẹ́ ń kéde fún wa nìyẹn lórí àsìkò tẹ̀kílì ìgbàdé ń ṣe àkọsẹ̀ yẹn ga ló àwọn òyìnbó là ń kọsẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ló ń ṣe bẹ́ẹ̀ lórí ayé lónìí ìyá àwọn ìjẹun àjọ náà tí ò sí méjì mẹ́ lẹ́yìn wọn gbà náà àwọn afáwà sọ wípé àwọn méjèèmí mi náà tún wá wà fún yín ẹ̀wéjì tẹ́ ẹ fẹ́ jọ wípé ẹ fẹ́ dènà wípé ẹ̀ ní bímọ alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú tó gbọ́dọ̀ wà fún yín òun náà nígbà ẹ̀mẹ́jì tẹ́ gbọ́dọ̀ jọ yọnu sí ẹ̀mẹ́jì tẹ́ gbọ́dọ̀ jọ yọnu sí àtàwọn ọ̀dì bẹ́yìn náà zàwùjá yìí májẹ̀mú àkọ́kọ́ nìyẹn ọkọ àtìyàwó yóò jọ yọnu sí ni ẹ gbọ́dọ̀ jọ yọnu sí ni pé tí ìṣetán àti bímọ ní ìsìn tẹ́nìkan bá yọnu tẹ́nìkan bá yọnu ẹni tó wà ní abala tọ̀dọ̀ ọlọ́run òun ní tiẹ̀ lékè abáàtọ̀dọ́ lọ́ni pé kí ni o kà bí ọmọ òun ní tiẹ̀ lékè ẹgbẹ́bìnrin lọ́wọ́ rẹ bímọ tọ́pẹ́ ní ìyìn bímọ mọ́ ẹlẹ́sẹ̀ lọ́kùnrin ọ̀tàkùntọ́ làwọn bá sọ nìyẹn tí ọkùnrin bá sọ pé òun òun fẹ́ bímọ tó bímọ lọ́wọ́ òbí mọ́mọ́ tí wọ́n sọ fún pé gíní àgbà ẹlẹ́sẹ̀ lọ́bìnrin níwájú ọlọ́wọ́ ọ̀tàkùntọ́ làwọn bá sọ wọ́n máa pe àwọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n bẹ́ni yẹn sọ̀rọ̀ nípa ẹlẹ́sẹ̀ ni wọn kí wọ́n jẹ́ ọmọ tí ń ṣe pé tí ọ̀dà ni wọ́n tọ́ lẹ̀ kọ́ra wọn lẹ̀ títí òbí yẹ ọ̀tà kó ń tọ́lọ́ wọn bá tó sọ omi. torí pé kó jẹ́ pé ìyọ́nú òjò wà láàrin àwọn méjèèjì. sòkòkòrò wa lọ jẹ́ pé ó lọ ṣe nǹkan kan tó ti mọ̀ pé tóun ṣe sára àwọn yẹn tó bá fún omi yẹn kòkó ní lóyún tó bá lọ ṣe tó ń yàwó rẹ̀ ọmọ yàwó ẹ̀dẹ́ ló ọmọ ẹ̀sẹ̀ rá ẹ̀sẹ̀ tó wá gà sí i bẹ́ẹ̀ lóbìnrin tó ń gbọ́dọ̀ wọ́n fi ah ọkọ̀ òun ṣe bọ́lá fẹ́ mọ́ ni ẹ́ gbọ́ kí ni yóò ti rí ọmọ rí so mo ti fẹ́ máa máa dọ́gbọ́n sí tó bá lọ sí ẹ̀bẹ̀ tó kọ́ ọ̀yọ́ ní sí yóò jí àwọn àjọ lọ ọgọ́rọ́ obìnrin ló sì ṣe bẹ́ẹ̀ lórí ayé lónìí ìtọ́kọ̀ ọ̀yọ́ ní sí ọ̀dọ̀ sí tọkùnrin àti ìgbéra kúrin máa ń ní àwọn kan tó náà máa ń lò tó jẹ pé òun náà fi ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àbá sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé nínú kan àwọn sábà máa ń lò àwọn sábà ní kúnnà kúnnà náàzìlù wọlùkùrọ̀ ánú àwọn sọ́ọ́bà ṣáájú lọ wọ́n ní àwa tá a bá tí ì fẹ́ kí ọmọ wá tá a ń dáàbò bo ọmọ pé bá ń wáyé wa àtàwọn ìyàwó wa tá a bá rí nǹkan tí di ọmọ bá ti ń bọ̀ àwọn àyè nǹkan yẹn kó bẹ̀. wàlùkùrọ̀ àn yẹn kùránì yẹn ń sọ̀kalẹ̀ kọ̀kọ̀ fún wa tó látara bẹ́ẹ̀ gbadúgbò ni o ti kọ́ tí o sáyà kalẹ̀ tí bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ tó ẹgbẹ́ láyé ànábì ló ń ṣẹlẹ̀ àwọn afáàtì gbà pé ọlọ́wọ́n ọba ti mọ̀ sí náà nìyẹn ọlọ́wọ́n ọba ti fọwọ́ sí nìyẹn ṣùgbọ́n àwọn ò ṣe ń torí tẹ̀kílíìd wọ́n ò lè ṣe ń torí pé àdìsíkì wọ́n ṣe ń torí pé kí space ó bá wà nítorí kí ni o lọ́wọ́ àwọn afáàtì gbà sọ wípé ọkùnrin gan gbọ́dọ̀ ṣe irú ẹ̀ fún obìnrin kí nǹkan máa bọ̀ kọ́ wá yọ kọ́ máa gbígbé lẹ́dí ẹ̀ṣẹ̀ báwọn ìgbìmọ̀ ló máa bẹ̀rẹ̀ fẹ́ máa ní tó ṣe ẹlẹ́sẹ̀ nìyẹn àwọn èyí ló gbọ́dọ̀ jọ mọ́ pé tí bá ti ń bọ̀ ẹ mọ̀ kó ẹ mọ̀ kó bẹ́ẹ̀ so wọ́n ni so wọ́n jọ mọ́ ni sọtọ́kùn ọ̀rọ̀ amú kó mẹ́gbà ti ń bọ̀ tó wá bọ́ lọ́wọ́ ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ọmọ bẹ́ẹ̀ bímọ kò sí ìṣẹlẹ́sẹ̀ obìnrin ẹni sì ń jẹ́lẹ́sẹ̀ so ìṣẹlẹ́sẹ̀ torí pé aslu nǹkan tọ́lá wọn bá sọ lòun dúró lórí òun ò kí ni o aslu yọkàn ọ̀rọ̀ náà ni pé ṣe sùúrù tọ́lá wọn bá fẹ́ ni so nǹkan àkọ́kọ́ táwọn àfáà ṣàlàyé fún wa òun náà ni wípé láàrin ọkọ àtìyàwó òun náà ni pé ìyọnu wọn gbọ́dọ̀ ìyọnu gbọ́dọ̀ wà láàrin wọn nǹkan ẹlẹ́kejì ni pé wọ́n gbọ́dọ̀ ní rízìn tó wà tangible tí rízìn bàbá tó wà tangible kẹ́ bá sọ fún alẹ́ kan ọ̀bọ̀rọ̀ náà wò ẹlẹ́ẹ̀kẹta ìtí wọ́n fi dènà ọmọ yẹn kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó máa ní dọ́rọ̀ ìnira fún obìnrin àti fọkùnrin tẹ̀gbọ́n bá ní ọgbẹ́ a ah, tẹ bá ń lo kínní yìí o ìgbà tí ó bá yẹ tó bí kínní kan àárẹ̀ tí ó mú yín ní o ẹ sọ́ra fún o àárẹ̀ ẹ̀ ah, tí a téèyàn mẹ́wàá bá lò ó èèyàn méje ni ó sáré èèyàn mẹ́ta ni má sáré wà ní òun ní sáré ọ̀rọ̀ náà wò ìní ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ so ní ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ so nǹkan náà fa tó ń kà tó ń kà sílẹ̀ yìí so látara bẹ́ẹ̀ a sọ̀rọ̀ dáadáa ìpele ẹlẹ́ẹ̀kejì ò nìyẹn èyí tó jẹ́ pé àjọṣepọ̀ fẹ́ máa wáyé láàrin ọkọ àtìyàwó ọkọ àtìyàwó ẹ̀rọ wáyé láàrin àwọn àwọn pé ẹja dúró díẹ̀ kó jẹ́ pé oyún kó má ti wà kó sì náà burú bẹ́ẹ̀ tó bá dúró tani àwọn bá sì dúró dáadáa yí pé àwọn ó sì bímọ àwọn ò sọ pé yìí gbèdéke ọmọ táwọn fẹ́ bí ní àáfàá ni pé wọ́n lè ṣe tẹ̀síwò àwòlá kí wọ́n fètò sọ́mọ bẹ̀bí gbàdúrà ó lò fún òbèrè sọ́mọ kò jẹ́ nǹkan tí ó kò ní àwọn ọmọdé àwọn fọkànbalẹ̀ lé lórí dáadáa lẹ́yìn gbà náà òun náà wà ní pé èèyàn ti wá súnmọ́yàwó ìpele lẹ́kẹ̀ẹ́ta ni èèyàn ti yàwó ìyàwó wa ní bàbá ọ̀dà bẹ̀rù pé kìnní yìí ọ̀dà kò ti dúró ẹ̀ wá ní kọ́ yẹ̀ wò ọ̀wá lọ yẹ̀ wò wá ní o ti wà kò tí ì di ọ 40 days oyún ọmọ wà ní anutifata yọọ máa wà ní àtọ̀ tí o tí ì di nǹkan kan nígbà tó jẹ́ wípé oyún yẹn wà ní àárín 40 days wọ́n ní oṣù kan ló ti dì kó ní oṣù kan lọ wọ́n ní ah, àwọn àfáà kan ti sọ wípé tó ní ọ̀bá lọ yẹn ló mú kú wọ́n tẹ̀lé àwọn o wọ́n tẹ̀lé o tó bá àwọn tó àwọn ah, abáàdó ah, sọ bẹ́ẹ̀ wọn ò lẹ́rìí o kò sẹ́ni ẹgbẹ́ tí wọ́n mú wá o ọlọ́ni ò gbọ́dọ̀ pa ọmọ rárá so wọ́n kà fún wa sọ́tù bọ́kọ́rọ̀ àyà two hundred and five ọlọ́ni wáyé ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ rárá ọmọ ọ̀pá ọmọ ti dúró ọgbọ́dọ̀ pa o sọ fún àfa sáà sọ àdìsí náà ti máa ń bẹ̀rù wá àmọ́ ọ̀sára yẹ fún wa kẹsẹ̀ rí ara náà. وإذا تولى سعى في الأرض ليفسد فيها. ọlọ́run وإذا تولى سعى في الأرض àwọn tó bá ti jẹ́ kèfèrí nígbà tí wọ́n bá ti gúrí sọ̀rọ̀ ọlọ́run ìzátawọ́là kèfèrí àbí mùsùlùmí ni tí philosophy èjì ọgbádùn àbí mùsùlùmí lọ́wọ́ pé òun ò kó lajú láyé gbogbo àwọn ẹ̀kọ́ ilé ayé lásán tó kẹ̀kà lásán tí òjò ọgbádùn kẹ́gbẹ́ ní dàlàkà yẹn láàbù wọ́n yìí dáta wọ́n là nígbà tó bá ti di pé ó ní owó ọ̀sẹ̀ tó ló mọ́ ni pé ọ̀rọ̀ ọlọ́run yẹn ó kẹ́ ìṣòro ló báyìí wọ́n ní àdìsí lọ sábà ní kíni jẹ́ bẹ́ẹ̀ Imam Bukhari ẹlẹgbẹ́ àyè Imam Bukhari ẹ̀ Imam Bukhari ò lè gbọ́ kíní yìí ọ̀rọ̀ kíní kan ẹni so ọlọ́wọ́ ìlà tàwọ́là náà. sàábù àrùjẹ̀lẹ̀ òṣèlú ọlọ́run nígbà tí tàwọ́là nígbà tó bá yẹ́yìn kó níbi tọ́lọ́run ọba ẹ wà lẹ́nu yẹn sàáfìlẹ̀ ọ̀rùdì yóò máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ kí ló bẹ́ sí bẹ́ẹ̀. ó fẹ́ máa balẹ̀ lè jẹ nìyí yóò balẹ̀ lè jẹ nìyí náà. ọlọ́run wà yúlíkalẹ̀ àrùsà wà násìlà irú ẹni bẹ́ẹ̀ yọ́ọ́ máa jẹ́ ẹni tí ó máa kópa ọ̀gbá gbogbo ohun tí àwọn èèyàn bá máa ń gbìn lórí ilẹ̀ ẹlẹ́kan fẹ́ wù yóò balẹ̀ lẹ́wọ̀n jẹ́ bíi kó ju bọ́ǹbù sílẹ̀ ẹlẹ́ tí ò ní lè wù nǹkan mọ́ tí ò ní lè sàǹfààní fáwọn èèyàn mọ́ wà násìlà èyí tí wọ́n máa ṣe wàhálà yìí lórí násìlù ìdánágbè náà kọ́lá ọmọ tá àti ìbí náà ń pè násìlù. lágbà ló fi bẹ̀rẹ̀ látàtọ̀ lọ sókè tí ò tí ì ọlọ́ni kí ni o. wallahu la yuhibbul fasad. wallahu la yuhibbul fasad ọlọ́run ọba ọ̀fẹ́ràn kéèyàn máa ba gbogbo nǹkan jẹ́ jọlọ́ bàbá gbé kalẹ̀ ọlọ́run gbé nǹkan kalẹ̀ wọ́n fẹ́ máa bàjẹ́ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ so ká má ba jọlọ́ bàbá gbé kalẹ̀ ká má bàjẹ́ so jọlọ́ wọn bá gbé kalẹ̀ nìyẹn kéèyàn wá máa sọ wípé àwọn afá kan ni wọ́n sọ wípé kéèyàn bá àwọn afá sọ bẹ́ẹ̀ nítòótọ́ ṣùgbọ́n dábìá lọ́wọ́ wọn ni pé kílẹ̀ rí wọn bí wọ́n náà mọ̀ sọ́ni pé àwọn afáwọn tó ṣáájú lọ sọ báyìí kílẹ̀ rí ayàgbọ́n á ní wá pé èèyàn bọ̀ síbẹ̀ èèyàn bọ̀ dánwò kó o ní nutifa ló máa wà ibẹ̀ kò ní di forty days pé àtọ̀ ló sì wà ọba fẹ́ mu kó bẹ́ẹ̀ ọlọ́run àbádọ́ ni kó máa wà bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sọ di nǹkan ọlọ́run àwọn àjọmọ́ bẹ́ẹ̀ ìwọ́n ló sọ ọmọ bẹ́ẹ̀ kó mu ọlọ́run ló sọ ọmọ bẹ́ẹ̀ kó mu kó wọ́n àgbẹ̀gbẹ̀ ìnira bá ṣẹlẹ̀ tí dókítà ó fìdí ẹ̀ múlẹ̀ dókítà ní tó jẹ́ dókítà mùsùlùmí olùbùsẹ̀ pé mímú kúò títí ẹ̀ tí dókítà bá fìdí ẹ̀ múlẹ̀ àwọn afáàní mímú kúò yẹn tó bébì kan wà lẹ́gbẹ́ tí dókítà tó bá tún fìdí ẹ̀ múlẹ̀ àwọn afáà sọ pé a ẹ wọ ẹ filẹ̀ ẹ bẹ́ẹ̀ kẹlẹ́ lọ́n pẹ̀lú èyí tí dókítà bá fìdí ẹ̀ múlẹ̀ àwọn ni kẹ́ mú kúò so ó di kí ni o ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé nígbà tí oyún bá wà tí ò tí ì di kíni o tó jẹ́ wípé kò tí ì di nǹkan nínú àwọn nǹkan pé láàrin forty days a máa wà ní àtọ̀ ìyẹn ni pé tó bá wà ní àtọ̀ a sọ pé kò tí ì di ẹ̀jẹ̀ kíkí débi pé wà á di bá sí ẹran so lábàárà bẹ́ẹ̀ àwọn ọ̀gbìn tó gbé àtọ̀ lọ́wọ́ àyẹ̀kẹ́ òun kú bẹ́ẹ̀ tó bá àfáà tó sọ bẹ́ẹ̀ wọn ò ní kí ni o kò sí ẹ̀rí lọ́dọ̀ àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ àyà tí àfáà fi fún wa lẹ́sìn ni kò sẹ́ni násìlù tó bá ti bẹ̀rẹ̀ láti pé nǹkan láti bí àtọ̀ oníjẹ́ bẹ́ẹ̀ nǹkan níbo àdọ́mọ oníjẹ́ násìlù tí ó padà àdọ́mọ so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀n balẹ̀ ilé ọlọ́run jẹ́ bi now ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin sorry ọmọ máa ń kó stage yóò wá bọ́ stage tẹ́ ń pè ní stage àtàkálùkù ìyẹn ni pé ọlọ́run ọba ti sọ dẹ̀dà ọlọ́run ti sọ dẹ̀dà ọlọ́run sọ dẹ̀dà o ti ní stage ọlọ́ba máa ń sọ ọmọ dẹ̀dà àwọn àfa àkọ́kọ́ ní pé ìgbà tí oyún di alákọ̀tán ìgbà tó di múdígà tán ìgbà tí ó jẹ́ ife ṣé o tó di báṣẹ ẹran tó wá di ìzọ́ọ́mọ́ tó di eegun tá a wá da ẹran bo eegun àwọn apá ń ṣàlàyé fún wa wípé ipò tá à ń sọ yìí pé tí oyún bá ti kú òní àtọ̀ tó bá di alákọ̀tán àwọn àfáà já sí pé ìgbà òun náà ń fẹ́ mí sí tí wọ́n ń fẹ́ mí sí la wọ́n ní àdìgbà máa lò fẹ́ súnmọ́ àwọn àdìgínní kan kò rí ìgbéwò tí fẹ́mi sí la tó gbé rìwáyà mi wà nù muslim tí ò lọ súnmọ̀ lọ súnmọ̀ yẹn lè jẹ́ ìgbé wọn kàn sọ stages àwọn kan tí wọ́n ń ṣẹlẹ̀ lásán tí èyí wọn fẹ́ tó ní pé tẹ̀rìtì tí ò ní túmọ̀ tẹ̀rìtì wọn kàn fẹ́ kó gbogbo kí ní ẹjọ́ pọ̀ pé a fẹ́ ṣàlàyé nǹkan wọn a máa lọ súnmọ̀ bẹ́ẹ̀ gbani tí ò ní tí ò ní di pé kíní. sọ ló ń sọ fún wa pé tí a bá tún wá lọ wo àlè wákẹ́ mẹ́sì òde òní mẹ́sì ò dẹ̀ gbọ́dọ̀ ta kó nǹkan bẹ́sì sọ àwọn gbà yìí pé tí ó bá ti kú ò ní àtọ̀ tó bá ti ń kọjá pé ó ti ń bọ́ sí alákọ̀tàn kíní kan ti ń mí nínú ẹ̀ tó ti dàbí nǹkan ti ń mí ìgbésò tá a wá kí n pé bí ìgbà lọ́gbẹ́ nǹkan ti ń mí nínú kíní ẹ̀ gangan ni tá a bá wò pé àwọn afáàlù kan sọ pé kí wọ́n máa sọ pé ìgbà wo ni wọ́n fẹ́ mi sí la ìgbàdá wọn ni àwọn kan gbọ́ pé kò gbọ́dọ̀ ju forty five days lọ tí wọ́n fi fẹ́ fèsì la forty five days ló ti bẹ̀rẹ̀ pé ẹ̀mí bọ́ọ̀lù ti dènà rẹ̀ torí pé ìjàmbá wo mẹ́sì òde òní ti ń sọ nìyẹn pépé bá lọ lo àdìsí àdìsí ni wọn àlẹ́ pé kò lọ súnmọ́ ẹ àdìsí fún afẹ́ǹkan dáa ni wọ́n sọ nǹkan gbà mí náà ni wọ́n á kẹ́ kò gbọ́dọ̀ tápẹ̀sì ní ti máa ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ tápẹ̀sì àwọn sọ pé kinní kan ti wà tó ti ń mí nínú ẹ̀ tó ti ń gbàdúrà tó ń mí sọlọ́gbàrá bẹ́ẹ̀ kámárì láìpẹ́ ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsọ ni pé one twenty days ìgbà náà ni wọ́n tó fi ẹ̀mí sí i la ẹni pé súnmọ́ ló fi kàfi rògbò ìyẹn náà sọ di one twenty days ṣùgbọ́n nìkan wà lọ́wọ́ àbájọ pé mọ̀ ọ́ lákọ̀ ìyẹn wọ́n kà fún wa ní sọ́tò ájì ayẹlẹ́ karùn-ún stage yẹn tẹ́ ẹ bá ti wọ ninety one days ninety one days mọ̀ ọ́ lákọ̀ ó ní mọ̀ ọ́ lákọ̀ ọlọ́run ti sọ di ẹ̀dá ọlọ́run ti sọ di ẹ̀dá O ti jẹ́ dà níwọ̀n bá kékeré ọlọ́run ti ya gbogbo ohun o bẹ́ẹ̀ ṣe ó ti fi ṣèpù sí ó ti yá síbẹ̀ làwọn bá sọ pé tó bá ya ṣèpù yẹn ṣèpù wà ní ti dàrẹ́ ẹgbẹ́ tó ti wà lára ẹ̀ bí fọ́ọ̀nù yẹn tó bá ti ya ṣèpù yẹn ayé àwọn máa fún wa sọ́tún ájì ayé ẹlẹ́karùn-ún yà ayọ̀ náà sọ ẹ̀ ń kún tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀gbìn ọlọ́ni ẹ̀yẹ ènìyàn tẹ́ bá ń ṣe iyèméjì nípa àgbédìde. ọlọ́run bá ní àwọn aládáyín látara yèèpẹ̀ bàbá bàbá bàbá láyé ádámà ní yèèpẹ̀ láti dá. ọlọ́run alẹ́ wa ni wọ́n jẹ́ nutfa nutfa yẹn wọ́n máa ní odidi forty days orí nutfa na suma mi nutfa àwọn anìkẹ́ ni wọ́n á àtọ̀wọ́ wà fún forty days. Now lẹ́yìn náà ọwọ́ a máa di bá sí ẹran another forty days ó máa di eighty days two months twenty days now. ọlọ́run ọba wa ní lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba wa máa mú dígbà tí kí ni ó bá sí ẹran tá a ti sọ di ẹ̀dá bá sí ẹran ká ti máa ṣe kí o ká ti máa parí dídẹ̀dà rẹ̀ kọ́ ńlákọ̀ ó ti sọ dẹ̀dà mọ̀ kọ́ ńlákọ̀ ká ti sọ ní o ẹ̀dá. so kábàlá ọ máa jẹ́ forty forty days ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta tó máa ṣe déédéé kí nìyẹn no nutifa ó wà ní nutifa. sọ́nà mi àlẹ́ kọ̀ ọwọ́ máa jẹ́ alákọ̀ bá ṣe olùfọ́njẹ sẹ́lẹ̀ kẹ̀ ẹ́. so ọwọ́ máa jẹ́ mímúdígọ̀ tí kí ni ọ mọ̀kọ́lákọ̀ ọlọ́ba máa mú wá nínú bá ṣe ẹran èyí tó jẹ́ wípé àwọn ọlọ́run ọba a máa sọ nútífà ló máa wà tó bá di forty days ìtàn tó wà nútífà láti forty days yẹn òun ni ọ̀hún máa yóò di alakọ̀ forty December ní bá ti lè tó forty days ní bá ti parí báyìí ìjọ náà ló di kíni o alakọ̀ yóò máa lọ alakọ̀ yẹn lọ tó bá ti di eighty days ó ti parí kíni o alakọ̀ ọwọ́ a máa bẹ̀rẹ̀ múdígà látà kíni o eighty days that eighty one days tíyàn bá ti lóyún olóòtú máa di mọ̀ọ́kàn lakọ̀ ẹ̀dá tó wà bẹ́ẹ̀ so clear this line eighty one days yẹn ló máa lọ dé kíni o twenty one so eighty one days. òun ni kí ni o eighty days ni ó parí kí ni o alákọ̀ rẹ̀ so eighty one days báyìí ó ti di kí ni o ó ti dẹ̀dá tòlẹ́ pé lóbìnrin bá ní miscarriage ní eighty one days ẹ̀ẹ́rì tí ẹ̀jẹ̀ tó bá wá ń bẹ̀ yẹn àwọn àfáà sọ yìí pé ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ tó kí ni ọmọ ẹ ti dọ́mọ kò tó ti yẹn so látara bẹ́ẹ̀ láti eighty one days lọ sókè tọ́ya ẹgbẹ́ nìyẹn wá sọ pé òun fẹ́ ba oyún jẹ́ àwọn àfáà ní eléyìí wá ní ó burú bá ó burú já ó burú bàjẹ́ àfààní ó lé pọ̀ èèyàn bọ́ra dánwò ẹ̀jẹ̀ lè jẹ́ pé ó jẹ́ bíbàjẹ́ mẹ́rin wọn á ní àátún wá dókítọ̀ tí ọ̀pọ̀ ọ̀yẹ́ dókítọ̀ kan mọ́ tí ọ̀pọ̀ ọ̀yẹ́ dókítọ̀ kan mọ́ dókítọ̀ tẹ́ bá bèèrè lọ́wọ́ kan ẹ̀ tún bèèrè lọ́wọ́ kejì ìjọ oníbùkátà sí pé kí ni o ó kéré jù ẹ̀wọ̀n ìwọ̀n ìdókítọ̀ méjì tó wà ní tàkàlùkù tó bá wà ní tìfà ní àbá ti ní dókítọ̀ kan tó sọ fún yẹn bẹ́ẹ̀ yẹn ní kó jù dókítà méjì tó ṣe gbára lé àwọn fásitì bẹ́ẹ̀ so lẹ́yìn ọba náà wọ́n máa dìgbà tó gbé kí ni o tọ́lọ́ wọn bá fẹ́ ẹ̀mí sí la ìyẹn ni after kí ni o one twenty days tàbá gbà pé gbàgbà náà fẹ́ ẹ̀mí sí la tí wọ́n bá dìgbà pé kí ni ti lẹ́yìn ó ti ń yí nínú lọ́wọ́ ìgbà tí wọ́n fẹ́ bí oṣù mẹ́fà oṣù méje ìrìnàjò náà wọ́n ní pé kí wọ́n máa kú bẹ́ẹ̀ àǹfààní tí ì bá ṣe wípé a bá rí ẹ̀rí tó wà tangible ẹ̀wọ̀n ọ̀bọ̀n kó mi mọ́ láéláé ṣùgbọ́n pé dókítà dání mẹ́rin kò gbọ́dọ̀ jẹ́ dókítà tí ó mọ ní mẹ́rin dókítà tí ó mọ ní mẹ́rin kò gbọ́dọ̀ dín ní mẹ́rin tí ó sọ wípé kí ni o nǹkan báyìí mú kó bẹ̀ tí ó bẹ̀ mú rísìn tó wà kí ni o tó wà kanji wa ẹ bá wọn fa ti sọ nìyẹn sọ àwọn pélé yìí ó dẹ̀ làwọn àfáàn sàlàyé fún wa láti jẹ́ pé kí a lọ wípé torí pé ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa àyà káwọn àti ẹ̀bọ̀ wa ká fún wa wájú torí pé ẹ bá ti lè jẹ́ pé láti bí tó ti kúrò ní nútífà ló ti bẹ̀rẹ̀ sí mú ọmọ kúrò bẹ́ẹ̀ àwọn afáà ló ti di nafsu nafsu wàlá taqtulu nafsa allati harrama Allah illa billah ẹ gbọ́dọ̀ pa yẹn ẹ pa yẹn nìyẹn ẹ gbọ́dọ̀ dáwọ̀ tó látara bẹ́ẹ̀ àwọn afáà ń ṣàlàyé fún wa wípé ká ṣọ́ra wa dáadáa lóòótọ́ òun náà ní pé ká jẹ́ ẹni tó ṣe pé a lè jẹ́ ẹni tí fèrè sọmọ bíbí so ìfèrè sọmọ bíbí yìí tẹ́nì kọ̀ọ̀kan bá fẹ́ fi sí a gbọ́dọ̀ sí ní jẹ́nẹ́rà èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ jẹ́nẹ́rà táwọn èèyàn kéde náà jẹ́nẹ́rà tẹ́wọ́ adúlá lọ síbítù náà máa sọ fún yàrá kálukú ni ọmọ tó bẹ́ẹ̀ ṣe fún rẹ̀ ìwà àti ìṣẹ̀lẹ̀ ìyàrá wọn fi àjẹmọ́ tó bá ti jọ́ mi kàkiri àmọ́ torí pé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń dá ẹ̀ṣẹ̀ ni wọ́n dá kálukú lọ́mọ tó wà lọ́dọ̀ rẹ̀ ìtẹ́ni kankan bá fẹ́ ṣe tó ayé bó lóun fẹ́ bímọ ni kó lọ́kọ̀ jẹ́ tálákà lóun fẹ́ bí ọmọ ẹjọ́ bí òun ìtọ́lá wọn bá gbé kalẹ̀ ló tẹ̀lé wọ́n kọ́ lọ́ sọ fún bẹ́ẹ̀ so wọ́n ní wọ́n gbé wá wá sílẹ̀ mí rẹ pé tó fẹ́ ṣe ni so kò sí ìlọ́burú bẹ́ẹ̀ tako so ìwọ́n kan tó ni kí o ìlà fúli kí ni ọ àwòrán so àwọn afáwọn sàlàyé fún wa èyí tẹ́ obìnrin àtàwọn tá a jẹ́ ọkùnrin àwọn afáàyè ń kọ́lẹ́jì wa wọn làwọn máa ń gbé kò sí èméjì mẹ́ẹ̀ kéèyàn sọ pé èèyàn fẹ́ ọmọ wàhálà tó ga ní bẹ́ẹ̀ ṣùgbọ́n wàhálà yẹn ẹ máa ronú ládàtẹ́ fẹ́ gbà wájú ọlọ́run ìwọ kọ́ ìrọ̀bọ́ náà ń ní ìrànbẹ́ pé kọ́ tọ́jú ọmọ ọlọ́run ní láti hù olóyún ọlọ́run ọmọ yẹn ni ọlọ́run bá ọlọ́run ni wàá wádọ́ àti Qur'an ọlọ́run ni ó bí ní ẹjọ́ pé ìnira ló fi bí ó ti mọ̀ bẹ́yìn obìnrin rí ìnira ṣùgbọ́n ọlọ́run ti gbé ládá tó pọ̀ ládá àlìkè àmọ́ ọlọ́run ti gbé kalẹ̀ fún yín ẹ má torí wípé ẹ̀ ń rí ìnira yẹn ẹ̀ ń ṣe báyìí kẹ́ wá fi wá sọ wípé ẹ tàpá sófin ọlọ́run ọba ẹ wà máa rò bẹ́yìn lẹ́gbọ́n fún ara yín ẹ gbọ́n o bá sọ sídìí láyé ẹ lè sọ wípé àlìkè àmọ́ ẹ má rárá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ayé dáadáa bẹ́ẹ̀ náà lọkùnrin náà ọlọ́mọ pé máa rí màṣákọ̀ fi tọ́lábìlì máa ń ṣá tẹ́ ẹ bá wá owó lọ ẹ rí wàhálà tí ó sùn yìí kí látà rẹ wòye tí mo pa torí ọlọ́run gbogbo kí lára mi jẹun kò sówó ọlọ́mọ bẹ́ẹ̀ máa ní wàhálà ẹ máa ní dààmú wàhálà wọn máa ṣẹlẹ̀ sí nínú gbèsè ayé yìí kẹgbẹ́ kówó jọ tí ò ní bá ọlọ́mọ bẹ́ẹ̀ ọlọ́run ti máa bẹ́ẹ̀ wọn tó ti bẹ́ẹ̀ náà ọlọ́mọ fẹ́ gbogbo dé gbìyànjú láti tiraka láti tọ́jú ọmọ yín ọlọ́mọ pé ẹ̀sán ló wọ́n ọlọ́mọ fi san fún yín ẹ wá má rò pé ẹgbọ́n fún ara yín ẹ má rò pé ẹgbọ́n fún ara yín ẹ gbà pé gbogbo ọ̀gá bá dáná yán kí ni o ọwọ́ ọlọ́run ló wà sọlá bá ń sàlàyé fún wa nínú àyà tó ń kà fún wa ọlọ́run tó bí kí ni. ọlọ́run ní ọlọ́mú wa ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín ní gbogbo ọ̀nà tá a gbà ṣàlàyé fún yín yìí ọlọ́ni ẹ gbọ́dọ̀ pa wọ́n kọ́ṣíọ́tà ìmùlà nítorí pé ẹ̀ ń bẹ̀rù nítorí pé ẹ̀ ń bẹ̀rù ìmùlà tó yẹ sí ẹ ẹ sì gbọ́dọ̀ pa wọ́n torí pé fẹ́ ṣe tẹ̀klid ẹ fẹ́ kọ́ sí àwọn èèyàn kan ẹ fẹ́ kọ́ sí òyìnbó ẹ fẹ́ kọ́ sí àwọn èèyàn kan ẹ tẹ́wọ́ òfin ìdígbèsí ayé tí wọ́n fi dá nìyẹn. àwọn gbẹgbẹ gbádùn gbèsè ayé wọn so ọdọọdọ bẹ́ẹ̀ kẹ bí ọmọ tó pọ̀ Ọlọ́run fi yín yan gan ẹ̀yin gangan ló tún gbádùn gbèsè ayé yín pẹ̀lú tí ó sèwé náà náà ni àwọn ọlọ́run ọba àwa láṣẹ ìjẹ àti ìmú fún àwọn ọmọ yẹn àtẹ̀yìn náà ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ àti sọ́tọ̀ ní owó mú akọ́ṣe yàtọ̀ imlak ó wàlà àtẹ́kùtùlù àwòládàkùn mi ní imlak ìyẹn kàlẹ́ kan òun náà ni pé ẹ má pọ̀ ọmọ yín nítorí òsì nítorí òsì ọwọ́ mú wá nítorí náà kún ìyá ó tẹ̀ yín síwájú ẹ̀yin gángan tẹ̀ ń jẹ wà lá fún yín ń jẹ dáhùn ọlọ́run fún wa náà ọlọ́run ló pé nítorí ń jẹ tó gan ó lè ní mu

ọlọ́run náà nínú àdúzùkù kù. ọlọ́run ní àwa là ń ṣe jẹ́ àtìmú fún yín bí kúránì ti máa mú wá lóríṣiríṣi ọ̀nà nìyẹn sọ ọlọ́run àwa là ń ṣe àdìsí abúlé Mas'ud ó ní kú nítorí wọn ní ya Rasulullah àwọn àrùn Bukhari àti Muslim ìwọ iṣẹ́ ọlọ́run ọba ayé ìdáǹdè ààrùn ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù kọ́ọ́lá àǹtẹ́jì alàlè láì nídàá òun náà ni pé kọ́ lọ mú orogún ọba wàhùn àkọọ̀lá kọ́kà olọ́dọ̀ kúrìtù súnmọ́ tún ni ó ní àǹtákítúlà wà ládàkà ọmọ rẹ kọ́ síyáta àǹyẹ́tẹ̀ àmàmà àkà à ọmọ ìbò tí wọ́n jẹ tí màá fi ni ibo ni ó ti jẹ a dánwò. ìdá ṣe yẹn ni pé a ti tàpá sọ́lọ́run àníwọ̀ ọlọ́run ìwọ ọkọ ni àròzáàkù zùlùkù wátìmátìyìn ó kọ ọ̀rẹ́ tó ló ń jẹ ọ̀jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà èmi mọ̀ kọ́ ọ̀jẹ́ bẹ́ẹ̀ ọ̀ ń tàn mí ni bí ẹ̀ wọ́n ní ẹgbẹ́ ọ̀ ń tàn mí ni kí lọ bímọ dálẹ́ ní ìrìn àgé ọmọ ẹgbẹ́ mi ó ti gbé ààrẹ náà ṣáàkù oyún lọ́nà ọ̀lẹ́mí àgbẹ̀ bọ́lá òdìbò àwọn lẹ́rán ni tí obìnrin ẹ̀ jẹ́ ọ̀pá ọ̀rọ̀ kẹ́lẹ́ bí wọ́n ti bọ́ wọn lẹ́yìn ní òfin ẹ̀jẹ̀ nìkan pa kẹ́lẹ́ bí wọ́n jẹ pé kò ní gbà pé wọn ó di ẹni ọlọ́lá lọ́jọ́ kan ọlọ́run sọ̀dọ̀ ọ̀la tí ò ní gbà pé tóun lè dá ọmọ ọlọ́run sì pé kí tiẹ̀ ọ̀dà nítorí wọn yẹn ní gbà pé kò lè dá ọmọ ọlọ́run sì pé kọ́ máa dà àkọ́ àwọn sọ pé rárá kí ni ẹ ọgbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run àwọn ọ̀nà tí yóò fi jẹ ọ̀rọ̀ tí ọ̀dà ni sọdọ̀tara bẹ́ẹ̀ ká má dàrú ẹ̀ wò so ká má ká má ọba pẹ̀lú bọ́lá ọba ti pera rẹ̀ ní ọba tí máa ṣe àṣìkì fún ẹ̀dá kama kọ́ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ náà mọ́ ọlọ́ọ̀bá inna wọ́n iná kọ́tìlá. iná kọ́tìlá òun kà náà fífọ̀ ọlọ́run ọba ní iná kọ̀tìláhùn káànà kìtì àn kẹ̀bíìrọ̀ pípadé ẹ bá lọ pa wọ́n ọlọ́run ọba ní àsì ìmọ̀ọ́mọ̀dá ẹsẹ̀ ìmọ̀ọ́mọ̀dá ẹsẹ̀ tó tóbi òun náà ní kí ẹ ṣe kí ni o kẹ́ ẹ lọ jẹ́ ẹ tó ṣe yí pé yọ pa wọ́n so èèyàn eh, eh máa dẹ́sẹ̀ ni o tí ò sí méjì bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ẹja sọ̀rọ̀ àwa dáadáa nípa àlámọ̀rí yìí kọ́lọ̀ kó fún wa ní àgbọ̀rẹ́ rẹ̀ ju bí àṣàlàyé ẹ̀ lọ náà. wàlá tẹ̀kọ̀rọ̀ bó zina ìnáwó kánà fáhìṣàtà wàṣà àṣàbíyà. ọlọ́ni wàlá tẹ̀kọ̀rọ̀ bó zina ọlọ́ni ẹ̀ má wàá súnmọ́ zina ẹ̀rí báwọn tọ́lọ̀ sọ lẹ́yìn ẹ̀ àwọn ìyàwó wa míì wọ́n gbà wípé kọ́kọ́ lọ́mọ ṣe zìnà ẹ lọ́mọ ṣe ẹ gbọ́dọ̀ mú bí wọn lẹ́yọ láéláé mọ yọ̀ǹda ẹ lọ́mọ ṣe lọ́mọ ṣe pápá omi wọn lẹ́yọ nítorí àdánìkànjẹ pé dúkìá tí ń wò náà ni kò sí fún dúkìá náà ẹ lẹ́gbọ́n lọ́wọ́ ni téèyàn ọba jẹ́ ọlọ́run ni ó fún yàn ọmọ rẹ ti ní dúkìá tiẹ̀ tó gbálẹ̀ ayé wa tí ó ti gbèsè ayé tiẹ̀ tí ó ní dúkìá rẹ̀ àmì ayé dán lówó lọ́wọ́ lórí ayé lónìí wọ́n kọ́lé kalẹ̀ lé àwọn ọmọ ogun olè gbénu léyìn àwọn míì ní máa ń gbénu léwu wọ́n àwọn ti nílé tó ju tiwọn lọ ìyá wọn sì fẹ́ kú nítorí ilé tiẹ̀ ó fẹ́ kú nítorí ẹ̀ ṣe ilé yìí onìkan ló fẹ́ dá ó sì fẹ́ kú nítorí ẹ̀ tó yẹ ká ìtọ́ ẹ̀ káwọn fún ìsìnkú àdólé ìdúró àwọn tó bá ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe tọ́jú tí wọ́n ṣe bí. látara bẹ́ẹ̀ à ń kó bára wa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́rì àkànná wọ́rì náà wọ́n kún kí wọ́n máa ṣe zina alówó lé àwọn ọ̀fẹ́ bí mọ́jú mẹ́ta lọ ọ̀fẹ́ bí mọ́jú méjì lọ òun sì ti bí ní ọ̀fẹ́ bí òun ọ̀fẹ́ máa tọ́jú owó òsìlè múra lọ sọ wọ́n lọ́ máa ṣe zina ẹ wo yẹ òkú tẹ́ kí wọ́n lé ọdún òtí lè wọ́n padà lé lálẹ́ àmọ́ tó tó padà jìyà rẹ̀ tí ò sí méjì bẹ́ẹ̀ tó ló jẹ́ pé intestine sọ di fún wa ni kákàmọ́ ṣe ń gbà tá a ti lágbára ni tó o lè dá ọ̀rá àwọn bọ́lá ṣe wọ́n ti àwọn wọn ní ìsìn báyìí so bọ́sínà tó wá dúró wọn mú so bẹ́ẹ̀ ni so wọn mọ̀ jẹ́lẹ̀ ìrù lọ ọ̀fẹ́ bá yà òkèjì so sàníyà ni gbogbo gbèsè ayé tiẹ̀ kò jù bá náà lọ tó bá yẹ kó bá ní tí ó fi tọ́ wọn tó bá fi ṣe bẹ́ẹ̀ kò sí tó burú níbẹ̀ kó lọ ṣe ìsìn náà agbóhùn dọ̀dà tó bá dẹ̀ lọ́wọ́ kó pariwo ọ̀dọ́ ọ̀dọ́ òtún ọ̀fẹ́ lómi so so wọn bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ ni ẹ so kàrà bẹ́ẹ̀ ẹ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ni àwọn ọkùnrin náà kí wọ́n ṣe sùúrù kí wọ́n jẹ́ pé àwọn náà ti mọ̀ yìí pé n tí àwọn lè máa jẹ tó tó àwọn ọmọ tó jẹ́ àwọn àwọn ń ṣiṣẹ́ wọ́n lọ bí iṣẹ́ wọn dẹ̀ ń dé wọ́n ń bọ̀ so iṣẹ́ tó fi ọlọ́sẹ̀ sìnà kọ́ fẹ́ àwọn mi nìyí a bí jẹ́ pé a alẹ́ a àlẹ́ àwọn alẹ́ ẹ̀yin lòdì ẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀yin tẹ́ jẹ́ òṣìṣẹ́ àṣùwọ̀n ẹ̀ sọ̀rọ̀ sí pé wọ́n ti ń ṣe ọ̀dà ara àlẹ́ sọ̀rọ̀ sí o nígbà míì torí pé kí ni o nítorí tí wọ́n ní kọ́ lọ tó tó bẹ́ẹ̀ lọ ṣe bí ọ̀lọ́ ṣe tó jẹ́ kú kejì yẹn nítorí wàá burú gègé ni tó bá wò lè a àlè múlá dúró àlè máa sọ káàkiri tó bá bọ́ mẹ́rin ní ustaz ní sọ pé ìdí tètè àti fẹ́yàwó arábí òsì dúró sọ̀rọ̀ èèyàn lọ́rùn sọ̀rọ̀ kó bá níwájú ọlọ́run mi sọ̀rọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ká sọ́ra wa dáadáa ẹja mọ̀ntẹ́sìn mú wa ẹja dúró lórí tẹ́sìn mú wa ọlọ́wọ́ bẹ kọ́ mẹ́rin náà máa ronú kó má ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ká dúró níbi tẹ́sìn mú wa so ká dúró bẹ́ẹ̀ ká ṣe dáadáa àwọn obìnrin ká má wà bias ká má ṣàbòsí gbogbo àbòsí tá a bá ṣe pátá yẹn ló máa tẹ́ lórí ọmọ wa tí ò sí èjì bẹ́ẹ̀ ó tún wá tẹ́ẹ̀dì yẹn náà kò míìnì pé kí ọlọ́run tàbí ká kàbí lórí bàràbàrà ni ọmọ wa ṣe tiẹ̀ lọ́tọ̀ ni wọ́n tún tàbí orí bàràbàrà bí wọ́n tẹ̀ sí wàásù lọ́tọ̀ orí sọ́kò kọ̀ wá ṣùgbọ́n wọn yẹn gbọ́dọ̀ bàrà jẹ́ lálẹ́ kíámà ọlọ́run tàbí kó gbogbo náà àwọn wòye gbogbo ẹ̀ ní bọ́lá ti tẹ́pù gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ẹ wá fẹ́ wọn ìwọ lè fẹ́ kí wọ́n níyàwó méjì ọmọ rẹ̀ gẹ̀rẹ́ náà fa bẹ̀rẹ̀ méjì náà kọ́ fi lé so olórí méjì ló fẹ́ tẹ́lẹ̀ kan náà so <laughs> àdá bọ́ọ̀lù ti jẹ́ olùmọ̀tì fẹ́ bẹ̀rẹ̀ ni mọ́mì so òjò gbádùn so. <laughs> látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ ló ń kó sàánú wa ká gbọ́ra wa yé ibi ẹ̀sìn ni ìfọkànbalẹ̀ wà ìfọkànbalẹ̀ ò sí ń bọ̀ mí ìdójú bí ẹ̀sẹ̀ lọ. sọ́dún náà máa ń sàlàyé fún wa ká gbọ́ yé dáadáa tẹ́yìn bá fi lè gbọ́ èèyàn ní ní wàhálà lọ́dọ̀ àwọn míì dọ̀rẹ́ kí wọ́n bá kàn lájú lórí ra ìwọ́n kẹ́lẹ́ máa wò yẹn pé eléyìí ṣe tó tó ń kójọ nìyẹn àbí tí ń ṣe nìyẹn ṣùgbọ́n tó bá padà dé wàá tọ́jú ọwájú tó bá di pé mo yí bá dàgbà lágbà tán àwọn tí wọ́n máa sọ pé ah ṣe ètèmí ti bàjẹ́ ojú ẹ kí n ṣe gan-an ṣe gbẹ̀dẹ̀ kí n ṣe so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run ni ní kọ̀ọ̀kan wa máa ṣe ọlọ́run bò fẹ́ ká ṣe zìnà rárá sọtún máa ṣàlàyé ní fún wa náà lọ́la ọlọ́run wàlá taqrabu zina. wàlá taqrabu zina. ọlọ́run ni mọ̀sùn máa rárá rárá mọ̀sùn máa débi bó tiẹ̀ sọ pé ọbẹ̀ ṣe ọlọ́run ni má ṣe innahu kana fahishatan. innahu kana fahishatan wa sa'a sabila. ọlọ́run ni ntí ọ̀dà ni ntí rúrùn létí ni wọ́n ń pè ní fáìṣà ntí ọ̀dà ni tí àwọn ọ̀rọ̀ mọ́ pé ọjọ́ ọ̀sán pé oorun létí òun ní ìsìn náà pẹ̀lú àwọn ẹ̀ka bẹ́ẹ̀ sọ́ di nǹkan tó dáa tẹ́wọ́n fi ń sayọ̀ tẹ́lẹ̀ ní ọmọbìnrin ní ọwà nílé bàbá rẹ̀ àbí nílé kàtí wọn àmọ́jẹ́ gbogbo pé àwọn yẹn wọ́n ń gbé ni wọ́n sì yóò tún olóò sì tún máa sàkọ́ láàrin àwùjọ kò yẹ kó rí bẹ́ẹ̀ fáyíṣà ló ń ṣe tí ò dáa ni ẹni àbùkù ní ẹni yẹpẹrẹ ni wọ́n á máa gbé lọ wọ́n máa gbé lọ wọ́n máa gbé bọ̀ wọ́n ní àrísítò ni tí ò dáa aburú ni tí ò dáa rárá sọ́dọ̀ dára bẹ́ẹ̀ fá iṣẹ́ wasa wa sá àṣẹ̀bíyìlá ọ̀rọ̀ ni ojú ọ̀nà tí ọ̀dà ara ni sọ́dọ̀ dára bẹ́ẹ̀ kọ́lọ́n kó sànù wa ọlọ́mọdé àwọn ọ̀dẹ́ bẹ́ẹ̀ wò sọ́dọ̀ kọ́lọ́n kó dáàbò bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa ìta gbọ́ kọ́lọ́n sì sí ọ̀nà nǹkan kọ́lọ́n jẹ́ wúlò fún wa subhanaka rabbil hamdi ashhadu an la ilaha illa wa atubu